gbogbo àwọn tí máa ń jẹ́ jámíù. ọjọ́ máa ṣe àdúrà kí jámíù tiẹ̀ kọ́ mọ́ di jámijàmi o bí jámíù kan náà tọ́lọ́hún ò lo àdíìsì yìí sáì òun kan náà ló lọ́ọ́ bá anada jámíù míì jámíù Yusuf tó ń bi léèrè tí yẹn sọ pé àwọn èèyàn lu àdìsí náà ń tà wọn àmọ́ tí Jamiu Adégúnwà wa mọ̀ pé àṣẹ wèrè ju wèrè lọ Jamiu Adégúnwà wa ń bi Jamiu Yusufu wèrè léèrè pé báwo lẹ ṣe máa kírun gbà náà abẹ́ ìwo díìskì ni tẹ́wọ́n á dúró ní orúkọ lọ́hùn. àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run gbogbo ọpẹ́ ń jẹ́ ti Allah ọlọ́run olúwa gbogbo ẹ̀dá àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run alọ amọ̀dẹ́gbọ́dọ̀ rẹ o èkó náà gbogbo ẹ̀ wà ìwọ tó bá lọ lọ èkó dágbére kó o tó lọ ká lè júwe ọ̀dọ̀ àwọn èèyàn gidi tí ń bẹ lẹ́kọ̀ọ́ tá a lè darí rẹ̀ sí pé kó o kó lọ súnmọ́. ṣé ẹ rí i pé wèrè ju wèrè lọ Jamiu Adégúnwà òun lóun ẹ lo àdéhìsì isa ni ọwọ́ lọ ọwọ́ lọ sálámà sí ẹ̀dá ẹ̀dá Jamiu Yusuf tó dá sí pé òun tiẹ̀ Yorùbá ni mo fi kí òun. yorùbá ni ma fi kírun ó lóun lọ wú sàárẹ àrẹbí ní mọdínà ó lóun lọ gbé ó lóun ló ní òkú rẹ̀ ó lóun tó ní òkú ẹ ah ẹ̀yin ìjọba èkó ẹ ẹ ẹ yẹ kẹ́ ẹ ràn wá lọ́wọ́ o wàlẹ ó yẹ kẹ́ ẹ ràn wá lọ́wọ́ jamiu gan dètè lẹ́ẹ̀ni jamiu adékun òun gan dètè lẹ́ẹ̀ni pé ah àṣetí wèrè bá pàdé wèrè wèrè ní àtúmọ̀ òwúrọ̀ wèrè òun gan dètè lẹ́ẹ̀ni pé ah. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́ba wo díìskì ọ̀rìn ọ̀rìn bàbá lẹ́rìn ọ̀rìn bàbá lẹ́rìn pé ah àsáwọn èèyàn luko tó báyìí ọlágbára o ẹjẹ́ àtẹ̀wájú wà nahnu ala sabilil mahaja now on argumentative platform ní ojú pọ̀nà pé kájọ ṣe àríyànjiyàn nàkúùmù láhù àwa fẹ́ sọ fún un tó o bá sọ pé àwùlẹ̀ ní lo àdíìsì láti fi ṣe ṣẹ̀rí ọlọ́run àwa bi pé hal tukiru bihujiyati sunna fi tẹ̀sírí amla jami adegunwa àtàwọn jami yòókù jamiu and other jamius tẹ́lẹ̀mí ò tí ì mẹ́lòmíì ti ń sọ pé òun ní lo kí ló kọ ti ará èkó iná ará amòwe tó kú tóní ẹ kí ló kọ tiẹ̀ ẹ àbúrò bèjì jamiu náà lòun náà. sẹ́ǹtẹ̀ ǹjẹ́ jánu ǹjẹ́ ẹ̀rí lọ ṣe change of name báyìí torí gbogbo àwọn tí ń jẹ́ jámíù ní ń já sínú kòtò yé o kọ́lọ̀ wọn sànú rẹ o jánu náà tún lòun náà that is very wonderful. jámíù bùlálà náà. jamiu náà ni. sọ̀rọ̀ ìfọ̀ ńgbà tí jamiu burúkú ti pọ̀ ń ta yìí tọ́ba ti yá a bímọ mọ́kọ́ tó sọmọ rẹ o. ẹ jẹ́ ká bí léèrè wò ǹjẹ́ o lílo ǹjẹ́ o ìjẹ́ ẹ̀rí. E tí súnà jẹ́ ẹ̀rí nínú òfin ẹ̀sìn ǹjọ́ òfin lẹ̀ ǹjọ́ gbà bẹ́ẹ̀ àbọ̀ gbà bẹ́ẹ̀ ẹni tá a kúkú ń béèrè béèrè kò kúkú sí ń jókòó ẹ̀jẹ̀ àràn lọ́wọ́ fàyínkọ́ọ̀lá náà tọ́ba ní bẹ́ẹ̀ ni òun gbà pé súnà ànẹ́bì náà o òun náà òfin ẹ̀sìn ni fún wa bí kura náà ṣe jẹ́ òfin ẹ̀sìn batola kọ́wùlùhù bìwùjú bí àrídíhá alàlẹ́ Qur'an àjásí pé ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tó sọ tó di dandan ká kọ́kọ́ sẹ́rí àdìsí sí Kùránì ká tó lè gbà wọlé ó ti já rọ haifu anaha hujja nípa pé ó ti gbà pé hadisi o hujja ni Qur'an hujjatun wàlẹ̀ hadisi hujjatun Qur'an hujja ni ẹ̀rí ni fún ẹ̀sìn wa àdìsí náà kọ́ ẹ̀rí náà ni òun náà fún ẹ̀sìn wa ojúpọ̀nà kan nù sọ pé bẹ́ẹ̀ ni àga sí pé ọ̀rọ̀ tó ń sọ ó ti já sí rọnù tó bá wá gálágídí tó di alágídí wàyí ńkọ́ làlà tó ní rárá àdìsí kìí ṣe ẹ̀rí inú ẹ̀sìn wa kí lè sì yẹn fakọ̀dí ankara máa hùwà màálùmù mìnà dìínì bìdọ̀rùrà irú ẹni náà ó ti tako ẹni gbogbo ayé mà ní mímọ̀ túláàsì ó ti tako gbogbo ayé ló mọ̀ pé ọ̀rọ̀ ọ̀run wa inú Quran àti inú hadith gbogbo ayé ló mọ̀ pé ọ̀rọ̀ inú àti inú hadith gbogbo ayé ló mọ̀ pé ọ̀rọ̀ zaka tá à ń yọ ẹyọ zaka lọ́lọ́run wí òdiwọ̀n tí zaka wọ̀ òdiwọ̀n tá a yọ irú tá a yọ inú àdìsí ló ṣe kí ni òun ló wà yìí tí gbogbo ayé wulẹ̀ mọ̀ ni wọ́n gbógun tì ló takò wàyẹ̀kùnú kọ̀dí ankara lè kọ̀rọ̀ àánà kọ̀bùlà àyùnkìrà àsùnà. yóò wá jásí pé ó wulẹ̀ tako súnà ànábì àbí ó ti tako kùránì síwájú tó tako ànábì nìyẹn wàhùnà yẹ́jìbù àyùsítàtàbà ní ààyè yìí ó wá di dandan ká pè é láti wá ronúpìwàdà fàyìntàbà fàyíntáàbà fìhà fàyíntáàbà fìhà tọ́ba ronúkúwàdà lórí ìsọkúsọ rẹ̀ yẹn wà áṣìláhàmà àfṣàdá tó sì ṣe àtúnṣe àwọn tó ti dán orí wọn rú àwọn tó ti bọ orí wọn jẹ́ fàhùwà mùsùlùmùn mùsùlùmí ni wà ìlà mùyẹ́fàl àmọ́ tí kò bá ṣe bẹ́ẹ̀ fàyùkọ́mù àléhìí hádùn rídà fàyùkọ́mù àléhìí hadurida nígbà náà wọ́n wàá gbé ìjìyà ẹni tó ti di kèfèrí ilé lórí ìjìyà ẹni tó ti kúrò nínú ìsìláàmù wọ́n ó gbélé lórí kí náà sì ni ìjìyà náà alẹ́kọ́tìlù pípa ni ṣe yìí na serious matter láti tako hadisi ìyẹn ó jẹ̀bi ikú ni o yóò tún wá jẹ̀bi iná lọ́jọ́ àlèkèyàmọ̀ tó bá sọ pé òun ò rí sẹ́rí padà lórí tóun sọ bíi ṣíṣẹ́rí àdìsí kùránì ká tó gbà wọlé bíi sísọ pé àwọn àdìsí isa àdìsí masi dajjal àdìsí suwal kọbúrì ìbéèrè inú sàárè tó lóun ò ní gbà wọlé nítorí pé kò sí àyà kan tó sọ nípa àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyẹn. yùkọ́ ọmọ alẹ́ hadurida hadurida ni wọ́n gbélé lórí o pípa lọ́rọ́ ẹ jẹ mọ́ o ẹ̀ ń bá ti ní jésù ò padà wá mọ́. pípa lọ́rọ̀ ẹ jẹ mọ́ ẹ ń bá sí ìdàjálẹ̀ òníwálé ayé pípa ẹ jẹ lẹ́yìn gbogbo àwọn àlàyé wọ̀nyí tó bá ti dé sí ìgbọ́ rẹ̀ tó bá wá takú pé no wàláyé fún alu fún alu wàá máa gbọ́ a ní pípa ẹni bẹ́ẹ̀ jẹ mọ́ kì í ṣe pé táwa parí tọ́wà awọ́kọ̀ èkó tọ́wà wà lọ tọ́ sọ pé wọ́n ti sọ ń tà wípé ẹ̀ ń bá ti ní jésù padà wá mọ́ pípa ni kí wọ́n pa àwọn àfáà ti yan o ìdájọ́ yẹn ò sí lọ́wọ́ tiẹ̀ o as an individual in the community rárá o ọ gbọ́dọ̀ pàdé ẹ̀ lójú ọ̀nà kó wá ta lọ́fà ọ gbọ́dọ̀ pàdé ẹ̀ lójú ọ̀nà kó wá ta ń bàn tàbí kó bẹ́ orí rẹ̀ ní ní ìbámu sí ọ̀rọ̀ táwọn àfáà sọ yìí wọ́n ní kò sẹ́ni tó gbọ́dọ̀ ṣe yẹn àyàfi alihakimu nafsuhu ẹni tó bá jẹ́ adájọ́ nínú ìlú òun ló máa sọ pé kí wọ́n lọ yẹgi fún un ẹni tó bá jẹ́ adájọ́ nínú ìlú wàlẹ́yìísá ayu ahadin kì í ṣe anybody o sotiye. kì í ṣe anybody ọlá nǹkan tí wọ́n ń jẹnu wàláì ọlá tí wọ́n ń jẹnu àìdá ìyànpanu sẹ̀ríà ìjọba ní máa pààyàn ìjọba ní ọ̀pá ẹni tó jẹ̀bi ẹ̀sùn ikú èèyàn gbọ́dọ̀ take law into his hand nínú àwùjọ ó ìlànà ọlọ́run ó Quran hadith o lè dá hadith lò. tó bá jẹ mọ́ ntí ò la ẹ̀mí lọ tó ti la ẹ̀mí lọ tàbó la part of the body lọ o gbọ́dọ̀ take law into your hand tí wọn náà bá ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọn náà tó bá dàn ṣe bẹ́ẹ̀ fún wọn náà so nínú àwa tá à ń sọ̀rọ̀ yìí gan a sì ní position ká ṣe bẹ́ẹ̀ torí pé àìṣe adájọ́ fún ìlú wa irú àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí yàtàtàlàbù hukumatu ash-shar'iyya irú àwọn kéṣìṣì wọ̀nyí òun gan ní ń béèrè fún ìdìde ìjọba Islam nítorí pé tí ìjọba Islam ò bá dìde àwọn òpùrọ̀ yìí wọ́n máa balẹ̀ jẹ́ lọ ni there was a time tí ogúnṣẹ́ tó gbé Kaaba dìde ní olódó as a shortcut gẹ́gẹ́ bí ọ̀nà ẹ̀bùrú pé ewó làbúrò máa ṣe lọ gba tíkẹ́ẹ̀tì mọ́kà ẹgbàá dúró owó tẹ̀ náà lọ ẹ máa bọ̀ wá sí olóbó ní àyìn òun ti bá yín kọ́ kàábà síbẹ̀ kí ẹ máa ṣe tàwa fún yín kódà inú èyí tí ń gbé lọ́lọ́dọ́ yìí ẹnì kọ́kànlá ṣe tí ó ṣe ń bẹ̀ kó sì bọ̀ sí ilé ẹ̀ padà ni. ṣe rí ntọ́dọ́wò ohun tó dáa dánwò wọn ò bí dáa kọ́ wà ní orílẹ̀-èdè tó ti lo òfin ọlọ́run kó dánwò. Ah, òǹkàlùkù máa ń sọ ẹnu ẹ ní ní ìlú tó máa ti ń lòfin ọlọ́run torí tó ọba ti sọ̀sọ́ kú sọ tó máa ti pè ọ́ fún investigation tó sọ ń tó wí wọ́n wàá sọ sí bẹ́ẹ̀ ẹ̀sìn wọ́n ní kí lórí sí i tọba tún ní nóò nóò míì dọ̀run àmọ́ nàìjíríà oh god it's a terrible state it's a very terrible state indeed nàìjíríà nàìjíríà tiwantiwa yìí níbi tí nílùú ìbàdàn ìbàdàn ti pòdúsì ọlọ́run wọ́n wá lọ gbé sí ẹnu tó géètì ìbàdàn òun péré ẹ̀ ní satiguru maraji pé ẹ máa kọ́kọ́ fẹ́ wọ̀ ìbàdàn ọkọ̀ pàdé ọlọ́run wọn bẹ̀ tó wà ní ẹnu tó géètì ìbàdàn òun náà sì ń jẹun ó ń gbádùn ó ń jayé yóò tún wá sórí tv ọlọ́run ó tún wá polówó ara rẹ̀ abẹ́rẹ́ rí báwọn wọn kálukú sí ń wòran ìjọba kankan ò rí ti ẹrù níwọ̀n ìgbà tí ò ti lọ sí sẹkítẹ́rìàtì kó ní ajímọ̀bí ọ̀yà èmi gẹ́gẹ́ bí ọlọ́run yín bọ́tà òun ló yẹ kó ń wà lórí àlééfà yìí tọ́ba dẹ́yìn wò láti ibẹ̀ ni ó ti dé inú ẹ̀wọ̀n. E ẹnì kò sì ní gbúrò ibi tí ó yọjú ọ̀rọ̀ ẹ̀sìn má nítorí pé ó tako àwọn abẹ́rẹ́ báwọn àmọ́ ń gbọ́ ó ó ní ẹ fi ilẹ̀ ọlọ́run kìí sàwọn ti ń Jésù ń padà bọ̀ ayé tí wọ́n ń ayé tí gúrú ń jẹ ayé tí ń jẹ ayé tí ṣàfáàwù ń jẹ ayé tágídìkẹ ń jẹ irú ayé tí yámiù náà ń jẹnu tí sẹríà bá dé lónìí nínú àwọn tí ń tako sẹríà nígbà wọn yẹn wà wọn ò ní bẹlọ̀n kí sẹríà kó sẹ́yọ́ nàìjíríà nítorí wọ́n ti mọ̀ pé àwọn ni victim number one on the list àyàfi tí wọ́n bá túbà. kálukú wọ́n tẹ̀ dákẹ́ ẹnu ẹni èyí tí mú kí ìlú tiwọn kọ́ máa tònú ẹni tí ó bá ti fara mọ́ èyí tí ìjọba bá ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn kó yá dákẹ́ ẹnu ẹ̀ fẹ́ kó dákẹ́ ẹnu ẹ̀ fẹ́ bí bẹ́ẹ̀ kọ́ ìṣẹ́dá kó lọ lo ètò kù nínú ọgbà ẹ̀wọ̀n ibẹ̀ ni ó ti máa ṣe fàájì tí èkú. E wọ́n á sọ pé àwọn rí báwọn ṣe ń dáàbò bo àkìdá nù pé tọ́ ọ bá mọ kí ó tán tọ́ ọ sọ nọ́nsẹ̀nsì àwọn gan sọ̀wọ́ gan di nọ́nsẹ̀nsì but ní nàìjíríà àwọn gan níjọba ó tún mọ patronize àwọn níjọba máa náwó lé lórí máa fẹ́ fún yàn ní slot yájì àwọn ni wọ́n fún àwọn ni wọ́n á fún. gbogbo àǹfààní tí yẹn máa níbi ìjọba ọ̀dọ̀ wọn ni ọmọ dé sí òkú ọ̀run ẹ múra ọ̀run lẹ̀ ẹ̀já tún bọ́ sínú tíra wàyí dàmà yá àti munkirul hadith ẹ tún máa nígbà tí ẹ ń sọ pé. la taktubu anni shay'an siwa alukur'an wọ́n ní ànẹ́bí sọ fún àwọn sọ̀hábà pé ẹ má kọ nǹkan kan nípa àmì sílẹ̀ o àyàfi kùránì nìkan o ẹ má kọ àdìsí sílẹ̀ o lára ẹ̀rí àwọn tó láwọn nílò àdìsí nìyẹn o pé ẹ má kọ nǹkan kan nípa àmì látọ̀dọ̀ mi ẹ má kọ sílẹ̀ o àyàfi Quran nìkan wàmọ́ kàtàbàhù ànì ẹ̀ ń bá wa kọ nǹkan kankan lẹ́yìn Quran tọkọ ìyẹn tí ṣe hadisi ànábì wa sọ pé fal yẹmuhuhu kọlọ parẹ́ wọn ní gbà tánẹ́bí ti wá ní kí wọ́n kọ hadisi lẹ̀ tó sì ní ẹni tó bá kọ kọlọ parẹ́ èyí tó wá ní ká máa lo hadisi ṣé ẹni tí wọ́n bá ti parẹ́ síyìn àtúmọ̀ lùmọ́ni lóòótọ́ ni àdìsí àwọn àfáà sọ pé dáa ẹ máa wo àwọn àfáà tí wọ́n ní màdìsí wọ́n ládìsí yìí wọ́n lọ sí kí wọ́n lọ dára hasanun wọ́n lọ dára àfáà wa muhiddin an-nawawi tó ṣe sẹ́rìn fún muslim ọwọ́ fèsì ó ní fanáànù náà àti bìrìjàwá kò yí ọ ni àwọ̀ wà fún ọ lẹ́sí àdéhìsì yìí àlọ́ ìtumọ̀ àdéhìsì ni ò yí ọ application rẹ̀ gan kò yí ọ ṣé n tó gbẹ́mìí lé náà nì pé ànẹ́bì ní ká má kọ àdéhìsì lẹ̀ nípa mi kúránì kan ní ká ẹ máa kọ ohun tẹ́ ẹ bá sì kọ́ nú àdéhìsì ẹ lọ́ọ́ parẹ́ lọ́ọ́ fi pa Bukhari rẹ lọ́ọ́ fi pa Muslim rẹ ní ayé rẹ má jẹ́ ká yẹ̀ rẹ o Bukhari ò ṣe parẹ́ o máa gbọ́ àwọn tó wà lábẹ́ àdéhìsì yìí alákọ̀ọ́kọ́ anna nahya khaasun wakta nuzuli li qur'an náàyù tó wá nú ọ̀rọ̀ yìí pé ẹ má kọ nǹkan kan nípa mi yàtọ̀ sí kùránì wọ́n ní náàyù yẹn ìtànẹ́bì kọ́ ń bẹ̀ yẹn khaasun ó jẹ́ àdáyanrí wakta nuzuli li qur'an nígbà tí kùránì ń sọ̀kalẹ̀ lọ́wọ́ khashiyatan elitibasuhu bẹ̀bẹ̀ rèé ní ti ìpáyà pé kí àwọn èèyàn má lọ da kùrọ̀ánì pọ̀ mọ́ nitori nítorí wípé orísun kan náà ni méjèèjì the same person ti ń kọ́ wọn ń kùránì náà ni ń kọ́ wọn ní hadisi kó máa di pé ọmọ kọ kùránì ó tún mọ kàdísì mọ́lẹ́gbẹ̀ẹ́ sọ́sìyé wàlí fi gẹ́rì dáàlíkà. ìyọ̀ǹda wá wá ní àsìkò míì fún àwọn sọ̀hábà láti máa kọ àdínsì náà sílẹ̀ ẹni wákìlá àwọn àáfàá kan tó wá sọ pé inna nahya khaasun bi kitabatil hadith ma'al qur'an fi shay'in wahidin wọ́n ní náàyù iṣẹ́ àdáyanrí ni lórí kíkọ àdíìsì papọ̀ mọ́ kùránì sínú tákàndá kan náà wàlí ìdìnnú fi tẹ̀fùrí kèyímà ìyọ̀ǹda ti wá wá pé kọ kùránì sọ́tọ̀ kọ àdìsí sọ́tọ̀ látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run wákìlá àwọn àfáà míì tún sọ pé iná náà yá mùtàkọ́ dìmùnù wọ́n ní kíkọ́ táwọn kọ́ ọ̀nà àdìsí yìí wọ́n ní nípìlẹ̀ nìyẹn o ní ìṣáájú ni o wàlí ìdìnnú nasikhun lahu indale amuni minal irtibas ìyọ̀ǹda ti wá paárẹ́ nígbà tí ìfọ̀kànbalẹ̀ ti wà wípé àwọn sọ̀hábà wọ́n ti mọ ìrísí àti ìṣesí ògìsí ọlọ́run nígbà tí bá ń gba wáàyè Quran lọ́wọ́ wọ́n ti mọ bí ṣe máa rí wọ́n sì mọ̀gbà tí wọ́n bá ń gba àdìsí kúdìsí wọ́n mọ bí ṣe máa rí so nígbà táwọn ti wá rí pé òkè o tọ́gà wa tọ́ba ti ṣe báyìí kùránì ní sọ̀kalẹ̀ lọ́wọ́ tí ó mọ sẹ́ẹ̀gùn lára kùránì nù tí ọba ti la ogun lọ hadith nù nígbà tó ti yé wọn o àwọn tí ń kọ kùránì lẹ̀ wọ́n ń kọ sọ́tọ̀ àwọn tí ń kọ hadith lẹ̀ wọ́n ń kọ sọ́tọ̀ wákìlá wọ́n tún sọ pé ìwọ̀n àwọn àfa àwa tún ní anahayu khọ́ọ̀sùn bimane khoshiya minihu al-itikal alalikitaba duna lehifdi wọ́n ní nahayu tó wá nínú àdìsí yẹn kíkọ̀ tó wá nínú àdìsí yẹn ó tún jẹ́ àdáyanrí fún ẹni tí wọ́n ń páyà fún pé wọ́n máa rìn láì tó tálẹ̀ lórí nǹkan kíkọ láì ní máa há a sórí torí pé àlébì fẹ́ kí wọ́n há gbogbo ẹ̀ sórí. So kó tó la pé wọ́n máa kọ́ lẹ̀ lọ kó máa já sí pé wọ́n á rí láì sórí kíkọ tí kíkọ ń sì nìyí tí ò ní ṣe wá lò nígbà tí ọba ti ṣe kí ni o tí ọba ti sí nínú ọpọlọ wọn irú àdìsí àtàhíyà tọba gá sí pé kíkọ nìkan ni wọ́n kọ ọ lẹ̀ tí wọn há sórí mélòó nù wọn ni ó lè máa ka àtàyà lórí irun ìwọ ọgbọ ìyá kan ni nígbà tí wọ́n bi léèrè pé màmá àtàyà tẹ ẹ̀ka lórí irun ó sì aya yín báwọn ó ní a máa yábẹ̀ ńgbà míì a sì máa pẹ́ bẹ́ẹ̀ nígbà míì ó ní tóun bá kírun lẹ́yìn ìmọ̀ọ́mù míì ó ní tó bá lórí àtàyà òun ní ka àtàyà bíi ọgọ́rùn-ún sì jẹ́ pé ìmọ̀ọ́mù sọ̀gbálẹ̀ ni àtàyà bíi márùn lòun ó ìyá ẹ lè rí àtàyà ọgọ́rùn-ún tí mọ̀mù bá pẹ́ ẹ sì lè rí àtàyà bíi márùn ká tí ìmáàmù tó bá yára ẹ wá ka àtàyà òun fún wa àtàyà àtàyà àtàyà àtàyà àtàyà àtàyà ọmọ tí ń kà lọ. ṣe rí i pé ọ̀rọ̀ ti la pé alẹ́ hifzu ìhà ọ̀rọ̀ ògìṣẹ́ ọlọ́run sórí. So kí ọ̀rọ̀ ọmọ bá di àtàyà àtàyà àtàyà ìyí tọ́pọ̀lọpọ̀ àwọn yahoo ń kà mí ìwọ di ìyá kan lẹ́yìn tó bá ti délé pé màmá ẹ kàtàyà fún mi wò ní tí ọmọ kà fún ọnu so wọn ò fẹ́ kí wọ́n rìn láì lórí kíkọ sílẹ̀ wọ́n fẹ́ kí a máa ṣe kí ni ká máa ha sórí wàlí ìdìnnú ìyọ̀ǹda ti wá wà liman umuna zalika ìyọ̀ǹda ti wá wà tí ń bá sí pé bó ṣe ń kọ sílẹ̀ náà ní ń gbé e sórí bó ṣe ń sílẹ̀ náà ní ń gbé e sórí wọn ò ní dí lọ́wọ́ láti kọ àdíìsì tẹ́ dáadáa sísítẹ́ẹ̀mù iná là ń lò kí ó lónìí pé ní àdíìsì kí la fi bẹ̀rẹ̀ kíkọ́ ọmọ. ifsu ni àbí kìtàbà ifsu ni ọmọ àkọ́kọ́ ti máa há àwọn àdìsí yẹn sórí kó tó wá di pé àṣẹmọ ní kó máa kọ́ tá a bá bẹ̀rẹ̀ pẹ̀lú kìtàbà dúnà lè hifzi ọmọ kan kò ní máa nǹkan kan lórí máa kò ní máa nǹkan kan lórí máa kọ́lá náwàwí àfàwà muhiddin anáwàwí ó sọ pé kánà báyìí na sálàfù. من الصحابة والتابعين خلاف في جواز كتابة الحديث ìyapa ẹnu ó wà láàrin àwọn sálàf nínú àwọn sọ̀hábà àtàwọn tó tẹ̀lé wọn ìyapa ẹnu wà láàrin wọn lórí lílẹ́tọ̀ọ́ láti máa kọ àdìsí sínú tákàndá nípìnlẹ̀ àwọn kan sọ pé mọ́kọ́ọ́lẹ̀ máa hà ni àwọn kan ò ní àà lẹ́yìn ìgbà tí mo há tán kò sí tó ní kí n mọ́kọ́ọ́lẹ̀ àwọn sàbàgà máa fọ̀rọ̀ láàrin ara wọn fún mọ́ ajímọ̀ àti àlẹ́ ùmọ́ alájà wáàzìá lẹ́yìn náà ìjọ ànábì wọ́n wá panupọ̀ wípé ó tọ́ ó lẹ́tọ̀ọ́ láti kọ sínú takanda láfi bábù rí nínú takanda tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú orí ni Bukhari wà ah Askolani rahimahullah gbogbo sọyí Bukhari ọha sórí ni sọyí Muslim ọha sórí ni Abu Daudu orí ẹ̀ ló wà Nasai orí ẹ̀ ló wà Tirmidhi orí ẹ̀ ló wà Ibnu Majah orí ẹ̀ ló wà Baihaqi orí ẹ̀ ló wà Muwatta Imam Maliki orí ẹ̀ ló wà wọn ò fi ọpọlọ tí wọn ṣeré ọpọlọ tiẹ̀ ló kún fún Jeremaya ló kún fún bíbélì tó fi ń ṣe comparative káàkiri ọpọlọ àwọn ẹni kìkì àdìsí ni ẹ lọ tún lọ tún kà nínú bí nínú ìwé bí o ṣe lè di onímọ̀ ọ̀kẹ́ ọ̀kẹ́ làwọn làwọn ẹni ìṣáájú ni wọ́n ń há àdìsí sórí wọ́n ń há sí orí ni láhàgbẹ́ sanadan wa matinan sanadan wa matinan. wọ́n ha pẹ̀lú àwọn tó gbọ́ ọ̀rọ̀ wá wọ́n tún wá ha níta ibi gangan sọ wọ́n tún ha mọ́ so àwọn àáfàá wa wọ́n panupọ̀ pé ó lẹ́tọ̀ọ́ kakọ àdìsí lẹ̀ wàsíhìbáàbùhà wàsíhìbáàbùhà kódà wọ́n ló tún tọ́ náà ká tún kọ́ ọ tàbá ha sórí kàtúmọ̀ kọ́ ọ lẹ̀ tàbá ha sórí kàtúmọ̀ kọ́ ọ lẹ̀ nítorí pé kìíní kejì ló wúlò ìkíní kejì ló ṣe kíni òun ló wúlò wàkọ́ọ̀lá alhafiz ibùnú hajar askolani afáwa hafiz òun náà pé alìjìmá ìní akọ̀dà.